ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا أنه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọwọ́ ọba ọgá ògo ọba aláàánú oníkẹ́ ọba tó ṣe náírà fún wa láti jẹ́ kí a kí ìwọ̀n àṣùbá òwúrọ̀ yìí ká kí ní jàmá ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n ti jí lówùúrọ̀ yìí tó ṣe pé kàkà kí àwọn fi ìṣẹ̀mí ayé wọn kí wọ́n fi yan ọlọ́run ọba lógo kí wọ́n fi ṣe ìjọsìn fọlọ́run wọ́n ti bọ́ síbi ẹnu ìjọ ẹ̀mú wọn tọ́nà bá wá ṣe lọ́wọ́ fún wa èmi àti ẹ̀ta wà ní ẹjọ́ pé a fi jọsìn a fi jí ní òwúrọ̀ ìta fi dúpẹ́ fọlọ́run ọlọ́run bá yìí ní à ń bẹ̀ pé kọ́dà ń kọ́ gbà lọ́wọ́ wa ọlọ́run kó má jẹ́ ká ṣe é lásán kí àti ìgbẹ̀tọ́ ọlọ́run níbẹ̀ Muhammad ṣẹ́yìn ọ̀rọ̀ sọ́dám nígbà ìkọlọ́run bá ṣe é ní àánú àti ìfẹ́ fún gbogbo àgbáńlá ayé kí àti ìgbẹ̀kọ́ má mọ lórí tiẹ̀ nìkan kọ́ máa bá ara rẹ̀ aṣọ àbẹ̀rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí lápapọ̀ tí ó fi di ojú ẹ̀sán òní ní ọjọ́ karùn-ún oṣù oṣù kejì ní ọdún one thousand four hundred and forty tó sì jẹ́ pé sẹ́ńdé àkọ́kọ́ tó bá wà nínú tó bá bẹ̀rẹ̀ oṣù ìyẹn oṣù ìjẹ́ra òun ni a máa ń fílẹ̀ fún ìbéèrè ààrin ìṣẹ̀lẹ̀ ìtọ́lọ̀ títí tó bí oṣù méjì ń ṣe tàbí ṣe bẹ́ẹ̀ tàbá ẹni tó níbẹ̀rẹ̀. ọba béèrè pé tí òkú bá kú tàbí tá a bá fẹ́ ṣàdúrà fún a máa ń sọ pé tá a bá ṣàdúrà ni pé kúlọ̀ aláwọ̀ kọ̀ọ̀kan tàbí kúlọ̀ aláwọ̀ mẹ́ta mẹ́ta bákan náà gbà ní àwọn aboyún náà tó ní fún wọn ìwọ gangan ni ó bọ́ sójú ẹnu méjèèjì bákan náà àwọn sì tó ipé táwọn náà bá ń ṣàdúrà fún wa sóra iná là máa ń ké látọ̀ pé iná àtàyínà fáwa náà tàbí kúrò aláwọ̀ fáwa náà méjèèjì nígbà tí ojú dúdú ojú òmò ẹ̀sìn dúdú tó sì pé olójú tíra tọ́dọ́dọ́ àwọn bàbá wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọsìn kan ni wọ́n fi ọgbọ́n orí gbé lára rẹ̀ wá lè tó sì pé nígbà tí wọ́n bá ṣàdúrà lọ ṣàdúrà títí kí ni wọ́n bá fi parí rẹ̀ wọ́n ti mú àwọn sóra kọ̀ọ̀kan láti jẹ́ pé kí wọ́n fi ṣe lápèjúwe ààrẹ sọ̀rọ̀ kò sí èyí wọ́n máa ń ṣe fáwọn òkú ọ̀ sọ bákan náà kúlọ̀ aláwọ̀ mẹ́ta fàájì àkúlẹ̀ aláwọ̀ mẹ́ta fàájì àkàn nàkọ́díjà kùnrin kan sọ wọ́n máa ṣe bẹ́ẹ̀ kódà wọ́n máa ṣe fẹ́ kí ara rẹ̀ náà bá yá ṣùgbọ́n gbogbo àwọn sówárù nígbà tó lọ́wọ́ bá ti ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ tíra ló ti wà tí wọ́n fi ń sọ nípa ojú pọ̀nà àkàmọ̀lù jẹ̀nà yìí àwọn ìdájọ́ èyí tí ń bẹ fún òkú wa tó bá kú láti ìgbà tó bá ti ń pọ̀ kàkà kú lọ́wọ́ ìgbà tó fi jẹ́ pé àwọn ọmọ ẹ̀dá dámọ̀ ọ̀tá tó fi ilẹ̀ sáyé lọ àti kó ìbànújẹ́ rẹ̀ kó lára ìyẹn làwọn olùkọ́ fi ṣe síra nítorí arínú wọn tó yẹ pé odidi tíra òjijì wọn fi ṣe arínú wọn tó yẹ pé tíra tó ń fi ṣe tó méjì pé mùjáládì méjì fọ́lùmù méjì arínú wọn tó ṣe pé nínú àwọn àkọlé mìíràn àkọlé yẹn náà ń bẹ bẹ́ẹ̀ bí wọ́n ti ṣe lọ lónìí ọ̀ràn ọ̀wá àti tíra kan tá a wá gbámú tó wá jẹ pa á fẹ́ wò pé ẹ̀jẹ̀ awo tíra eléyìí títí tó títí títí táàtò wá dé báàbò ètò tàbá fẹ́ sàdúrà tó kù láti ṣe gbogbo ìlànà yẹn àdìbá ní tíra bá lóun bá nínú tíra ó lè máa wò ó bá wò tíra yẹn nínú tíra ìgbà táwọn bàbá wa máa ń ṣe é bẹ́ẹ̀ kùránì gan ò pé nínú yìí pé ọ̀pọ̀lọpọ̀ nù ilé pé kò tiẹ̀ wá ṣe láwọn ìlú mi nílọrin ti tó yẹn àlékún èyí tí ń bẹ lọ́wọ́ wọn wọn wá wá nìyí láwọn láwọn àsìkò kan tó ti wà lọ ní ẹ̀mí Islam gbọ́ padà yàtọ̀ padà kó didi òdìdẹ eh, lọ́dọ̀ ẹnìkan wọ́n gbé e sí pé pé ńgbà wọn bá ti fẹ́ kà lọ́dọọdún wọn lọ gbé e lọ́dọ̀ rẹ̀ títí tó wá jẹ pé ọlọ́run ti wá sí lọ́rùn níta bá ń sọ̀rọ̀ nípa kòrán nìkan wíwọ̀ gangan lára bá fẹ́ wò pé mo fẹ́ ní kọ́pì one thousand lọ́wọ́ lónìí léèyàn yọ kẹ̀nìkan lónìí tí kòrán bá wá rí báyìí bẹ́ẹ̀ náà lè ṣe ká wo pé kó wá ní tíra ní o ti wá jẹ́ o àbájọ ló fi jẹ́ pé àwọn táìmù kan ti tẹ̀lé lọ́dọ̀ ẹgbẹ́ táwọn bàbá wa bá ṣe tẹ̀síẹ̀ nínú àwẹ̀ tẹ̀síìrì ẹ̀yọ̀kan lẹ́wọ̀n máa ń lò fún la máa ń pè ní jàlá láìní wọn tẹ̀síìrì ẹ̀yọ̀kan náà ní jàlá láìní tó jẹ́ pé jàlá láìní sì ní òun tú kẹ́límọ̀ kọ̀ọ̀kan gbólóhùn kọ̀ọ̀kan lòun gbogbo náà tó ṣùgbọ́n àwọn àti àwọn tẹ̀sí wà lọ rẹpẹtẹ bẹ́ẹ̀ lónìí kì í wá pé wọ́n ti tẹ̀sí rárá àwọn tó ti ṣe láti sẹ́ńtúrì ẹlẹ́ẹ̀kẹta sáni bí kò láyé bẹ́ẹ̀ kódà tẹ̀sí àkọ́kọ́ kọ́kọ́ gbajúmọ̀ là ń pè ní tẹ̀sí tọ́bárí tẹ̀sí tọ́bárí yẹn ìjáládò rẹ̀ forty eight jàlálẹ́yìn ẹ̀yọ̀kan fọ́lùmù ẹ̀yọ̀kan náà lòun jàlálẹ́yìn tọ́bárí kì í sọ yìí fọ́lùmù tiẹ̀ ogójì àti mẹ́jọ yìí tó lè jẹ́ pé fọ́lùmù ẹyọ kọ̀ọ̀kan ju ti tẹ̀lá lẹ́yìn lọ ní fọ́lùmù ẹyọ kọ̀ọ̀kan ṣùgbọ́n gbogbo àwọn tíra yẹn kò lọ́dọ̀ tí mi nígbà náà ṣùgbọ́n ní ìsàlẹ̀ alhamdulilá á ti sọ̀rọ̀ ó ti rọrùn bá wa níbi pé ọrọ̀ àwọn míì ń bẹ lórí fóònù tó tún yàtọ̀ sóhùn ṣé gbogbo òní pé wọ́n ṣàlùmọ́ àti tíráàkì ọkẹ̀tẹ́ ni pé àyà ah, báyìí kí ni wọ́n sọ lórí ẹ̀ nínú tẹ̀sí ìtọ́ba rú àyà báyìí kí ni wọ́n sọ lórí ẹ̀ nínú tẹ̀sí ìkóòtù àyà báyìí kí ni wọ́n sọ nínú tẹ̀sí rẹ̀ nínú nínú tẹ̀sí tíra báyìí kólóhùn tí wàá sí lọ́wọ́ òun lóṣù ọ̀rọ̀ òun bíbi pé kéèyàn kẹ̀kẹ́ nìkan ti ṣe wọ́n dá lórí tíra sórí fóònù alimuhim tí òkú bá kú aláǹfààní ká fi èdè tá a bá gbọ́ ká fi ṣàdúrà fún gbogbo ohun tá a bá fẹ́ ṣàdúrà fún ká fi ṣàdúrà fún tàbá ti ṣe é bẹ́ẹ̀ ọlọ́run ọ̀bọ gbà kábẹ́ lọ́run bàbá ẹ̀kọ́ ọlọ́run ọ̀bọ gbà ọ̀wá sùn tó burú ń bẹ̀ èèyàn lè mú sóra kan kọ́kàkà sùn tó burú ń bẹ̀ ṣùgbọ́n máa ń wí pé kò ṣe kàáyàn kẹ́lẹ́ kò ọ̀kà tó lọ kẹrin sí díẹ̀ wípé ọyá olúwa ìdáwó fúnfún wa ìjà ká bàbá ọkọ pé yẹn máa ṣàdúrà ní kí wọn kẹrin jẹ pé gbàgbé wọn ń ṣàdúrà ọlọ ah, ọlọ sọmọ ọlọ ìjọ rẹ nìyó lẹdí lámì ẹkọ lọ fúnfún àkájì lọhùn dáadáa ti lágbá ní sọ̀rọ̀ ẹ ẹkùnjọ máa lọ bókun ní òkú kankan kò sí tó burú bẹ́ẹ̀ ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tó wá mú kúrò láwọn ṣùgbọ́n bá a ṣe ba lọ́dọ̀ àwọn bàbá wa tí wọ́n ń ṣe é nù yorùbá náà ti máa ń sọ pé ìmọ̀lọ́lá tí ń ní kí ni wọ́n máa ń wí ọ̀wọ́ òbí àfàwà àdì khalifa ilé ẹ̀ka ẹ̀rin sálẹ̀bí Muhammad sallallahu alaihi wasallam ìṣẹ̀lẹ̀ sẹ́sẹ̀lẹ̀ lójú ayé rẹ̀ ó wá padà ronú sí pé ah, ah, ah. òun náà sì ni téèyàn bá wọ sọ́ọ̀sì pẹ́sẹ́. tá ti débi ẹsẹ̀ yẹn nígbà tó jẹ́ pé a ti sàlùwà láká tó wọ̀ tàbá lálùwà láká tó wọ̀ ó ní ìdìbò ọbọ̀sọ̀sì yẹn kí ni tó wàá ṣe kẹfọ́ wọn pa orí rẹ̀ lẹ́ẹ̀kan náà ọwọ́ méjèèjì kẹfọ́ pa orí lẹ́ẹ̀kan náà yàtọ̀ sí àwọn máa ń ṣe tí wọ́n máa tí wọ́n máa fọwọ́ ra àfọwádìí wa ń ronú títí wá ní pé pé tó bá ṣe pé ọgbọ́n orí la fẹ́ máa fi tẹ̀sí yìí ni ihun tó wọ́n bá wí ni pé dípò tá a fi ń jẹ́ pé òkè ẹsẹ̀ tá a bá wọ sọ́ọ̀sì tàbí tá a bá wọ glove àyẹ̀ tá a bá wọ kóòpù òun pẹ̀lú bàtà aláwọ̀ tá a bá wọ̀ ṣe kókè rẹ̀ láàbòmí pa làákàyè òun sọ pé ìsàlẹ̀ lẹ́yìn ká fi pa torí pé bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ yìí bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́. ife ṣùgbọ́n àìtò lè bí ìyá sọ̀tọ̀ bá a lọ sẹ́dá. ètò bí wọ́n wí fún mi alẹ́ ní rírẹ́ o mo rí ń sọ ọlọ́run ọba tó ìpínlẹ̀ àti nísàlù àlà tọ́wọ́ sókè báyìí ìgbà tó débẹ̀ ó kẹ̀ fún mi pa òkèèrè báyìí lábẹ́. ó kẹ̀ fún mi fojú ohun tó fọwọ́ ni pé ajé ah, pé náà káyè òṣèré sẹ́sì àti ìsàlẹ̀ má dọ̀tí òkè hàn èyí rẹ̀ bẹ́ òkè yẹn ni wọ́n rí wọn pé kò fi pa ṣùgbọ́n ẹ̀ náà wà ní gbogbo àwọn ìjẹ̀mọ́ ìrìn nǹkan báyìí náà kásàdó àkókò wa gbogbo àdó àtàbá lè ṣe tó ìṣòro tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n ká wá fi ṣóra kan ká fi ṣe pé òun la gbọ́dọ̀ máa ṣe lákòókò eléyìí eléyìí la gbọ́dọ̀ máa ṣe lákòókò eléyìí gbà ṣóra kankan kà lè ké láti fẹ́ pé ká ké e pé kí dáadáa bá bàbá bẹ́ẹ̀ kọ́ máa lọ gbogbo wa èyí sì ti fàáṣẹ̀ máa ké níjà máa ń yìn èyí ti fàáṣẹ̀ máa ké lápapọ̀ tó ti yé tó níwọ̀n bá sókè tó mọ̀ sọ lórí ẹ̀ ṣẹ́gbọ́n mi bọ̀ lọ sọ̀rọ̀ lọ sọ̀rọ̀. olùbéèrè béèrè pé wọ́n ní tá a bá fẹ́ sùn lálẹ́ ọjà ọjúdà kíbla ká tó sùn ṣùgbọ́n tàbá wà dojúkọ kíbla àbúrò ló wà bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn orí ahọ́n lásán lọ́wọ́ kò sínú tíá tọ́lá láàfíà kò síbò ní sùn tó sùn èyí tó wá ní pé tó bá fẹ́ sùn ọjà akọ fèlú ọ̀tún sùn èyí tó tó wá ní pé tó bá fẹ́ sùn kò sí kí ni o ọ̀fẹ́ lọ́sùn ó sì ní kí máa ìtumọ̀ yẹn náà ni pé kí gbogbo ẹ̀mí ìyẹn ọmọ sùn lọ o lè bá a jẹ pé tí wọ́n bá pè ọ́ ẹ̀ ń bá fọwọ́ lé ọ ó lè tají ó lè ráyè máa lo òru fún ìjọsìn ṣùgbọ́n ẹni tí ọ̀gá ti rú oorun sùn nínú mẹ́díkàlì ni wọ́n bá fi ń kọ́ ni pé ẹ̀dúró sì sùn torí pé ìfẹ̀dúró sì sùn bíbẹ̀ ni ẹ̀mí súnmọ́ ẹ̀mí yẹn lọ èèyàn sùn lọ ní pàmò ojú ọlọ́run bò sí fẹ́ẹ́ ká máa sùn lọ pam ọwọ́ apọ̀ àpótá bá fẹ́ sùn káàkiri ìlú ọ̀rọ̀ pamọ́. òun náà lọ́wọ́ apọ̀ àpótá bá jí lóru lójijì bóyá jí ńlọ́lakálà bàbá jí gẹ́gẹ́ gẹ́gẹ́ mẹ́rù bà wá tó lójijì gbogbo ẹ̀ ló ń tí ọlọ́run bá ti sọ fún wa. èyí ṣe ohun tó yẹ kó àtẹ̀sẹ̀ máa ṣe é kékeré ẹgbẹ́ tó o bá fi sùn ibi tó o bá fi sùn jí ìyí sọ fún

tó ti yé kò sí ohun tó gbowó téèyàn tàkàtà tó ti yé ṣùgbọ́n ẹni ọba jẹ́ ẹni tó yẹ kó bọ́ra alẹ̀ ní òhù pàápàá jùlọ lóbìnrin tó wọ́n sọ ní orí rẹ̀ orí fọ́ọ̀rọ̀ nǹkan ló jẹ ọwọ́ àbáyé láti máa jẹ pé kọ́ tàkàtà sọ kó wọn kẹsàn-án rà èyí tó wọ̀ ọ́ ṣùgbọ́n ń gbà tó pé kò bá wọ́ lọ́wọ́ ló lù sọ ìtọ́lẹ̀ rẹ̀ sọ. ìmọ̀ àfi jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ ọgbà obìnrin náà wọ́n máa ń ní máa ń lọ́kọ lọ́kọ ọ̀hún èyí tètè wọ́n sọ pé ọkùnrin o ó níyàwó ọ̀hún tó àlùkò ló máa ń tètè dà wọ́n láàmú wọ́n máa wá rìn báyìí lọ́dọ̀ tí lọ́dọ̀ tí tó lágbóyè tó lágbóyè rẹ̀ yìí kò ń tá a béèrè pọ̀ bákan ìjọ ògbéga lọ́kìyàmọ̀ ọkùnrin àwọn ẹlẹ́yinjú ẹgbẹ́ ti wà lọ́hùn fún wa nínú sóra tá a kà lé dáta kí n lọ ìsinmi tí ń lẹ́nu lè mọ̀ tẹ̀ kí ná mọ̀ fà àdá àdá ikọ́ wà náà bà kàwá àìbọ̀ àti rọ̀bà kàwá àìbọ̀ lọ́wọ́ bá pè fún wa àwọn kàwá àìbọ̀ tó ṣe pé wọ́n dùn wò kọ̀sánra jù kò sí rìn jù kọ̀ ga jù kò búrú jù tó ṣe pé gbogbo nǹkan ló gbé sára rẹ̀ àti rọ́ọ̀bá ọmú mi wá sẹ́lẹ̀ yóò dùn dáadáa yóò jẹ́ nǹkan fi pé bọ́lọ́run bá ti jogún àwọn obìnrin ẹlẹ́yìn tí ojú lábìjẹ́ náà ọ̀wá sí fòbìn arínú wọn tó béèrè lọ́wọ́ sí ọlọ́run bá bẹ́ẹ̀ tí ò sí ọkọ ẹlẹ́yìn tí ẹgbẹ́ fàrà náà ṣe rárá obìnrin tó bá wà lùjẹ́ náà àwọn ni wọn lọ́wọ́ bó fi ṣe ìyàwó aṣáájú yorùbá rẹ̀ nígbà àwọn ni wọ́n jẹ yàálé lọ́dọ̀ ọkọ tó bá fẹ́ wọn tó ti yé sọ náà ni wọ́n jẹ kéde pé ọkùnrin ní ìwà kan tó jẹ́ pé àti ìjọ ìgbéra ní kìyàmọ́ o àti ọkọ ọ̀hún o nínú àgbóyè ti ti wà ọkọ̀ ọ̀hún kankan àlùjẹ̀nu a máa da obìnrin láàmú tó ní ìdìkà kàwékè àwọn tó ti yé tó ní ìdìkà kàwékè àwọn tí wọ́n máa gbé kẹ̀kẹ́ wá bá wọn tí ó sì ní ìtì òwú tí ó sì ní ìtì òwú tó bá ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìwọ obìnrin bẹ́ẹ̀ ní ìdìkà àlùjẹ̀nú ó ti àlùjẹ̀nú ti rí lẹ́nu tẹ́ ẹ fún wọn fẹ́ dúkìá aláwọ̀ fi dábì jẹ̀ láti lè jìnà ọlọ́run bó sọ̀rọ̀ ọ ká máa yọwọ́ ọjà nínú eléyẹn ó ti lọ́ọ́ sẹ́rí bàtà kọ́kọ́ èèyàn ò ní yọwọ́ ọjà lẹ́jà nínú mọ́sálásí àyàfi tó bá jẹ́ pé ó ń tọ̀ òun tajà nínú mọ́sálásí ṣùgbọ́n àwọn fẹnu ń sọ oṣù tó burú bẹ́ ọ̀sọ́jà nínú mọ́sálásí o àní ah, bóò ní ṣé mo lè rírú fóònù ó ń tọ̀ òun sì ń tà ó sì wáá fi mọ́sá àárẹ̀ ah, lè rí èlò lẹ́wà ń tà forty five thousand ni ó à ah, ẹgbà forty two lọ́wọ́ mi ò lápèjúwe oṣù tó burú yìí tọrọ àtàánú mọ́sá kẹ́kẹ́ fún àtàjà ní mọ́sálásí ọ̀rọ̀ débẹ̀ làá fi ń sọ̀rọ̀ à ń sọ̀rọ̀ rẹ̀ ní mọ́sálásí ni ṣùgbọ́n tí tajà ní mọ́sálásí bẹ̀rẹ̀ láti fi gbé wa pé rárá èèyàn gbọ́dọ̀ ta ẹni tó bá ń tajà ní mọ́sálásí ẹ sọ fún bọ́lọ̀ ọ̀gbìn òdìdí ojú ẹ̀rù ṣùgbọ́n ta rẹ̀ a lè ṣe torí pé lójú ayé àlẹ́bí àmọ́ mọ́sálásí àlẹ́bí àti ẹ̀kú mọ́ ní ìta mọ́sálásí ní báàbù mọ́sálásí ta ní ìlú bíbọ̀ àdáwà ìgbówó tó ti yé ẹ̀jẹ̀ wá ń ta aṣọ ń bẹ̀. ó mọ̀ wá aṣọ fún oúnjẹ ọlọ́run bá bẹ̀rẹ̀ rẹ̀ ó mọ̀ á ìrẹ́ ara ẹ̀lẹ́bí oúnjẹ ọlọ́run tó bá sì lè raṣọ eléyìí kọ́ wọ́ lójoojúmọ́ bóun ni ọba ṣe dáa tó. ló jẹ́ pé kò sí tó burú bẹ́ẹ̀ wọ́n nu mọ́sálásí ìwé tẹ̀sùbá ní tàyé ẹ bá mi ra o ẹ bá mi tàbí o tàbí kọ́ ìdádúró o tó ti yé ṣùgbọ́n láti máa fẹnu wí tó kí ebi tètè fà ń tà nínú agbọ́jà kalẹ̀ ní mọ́sálásí lábòjú ẹni sì oníṣẹ́ra tá a máa ń fáwọn ọmọ tí wọ́n bá ń kéwú mọ́sálásí lè kéwú wáyé náà mọ́sálásí láti lò láti fẹnu wí pé ìwọ́n tó ọba ní síra yẹn tètè wá tètè rà o tètè fà ń tà ní mọ́sálásí kásẹ̀ lọ́ọ́ fún wa ní stọ́ọ̀fù tó ti yé ìtọ́jà lẹ́yìn tá so àtọ̀rà fún musa kó sínú bí kẹ́lì kí ó dé gbọ́dọ̀ ń bẹ́ra kí ó sì lọ wá ní sọ́ọ̀bù gbà ó sì fún wọn lówó kí wọ́n tajà ní mọ́sálásí tó ìjọba fẹ́ rajà o ọjà wa o ọwọ́ àti mọ́sálásí kẹ wàá wò rárá o tọ́ba jẹ́ pé báyìí rẹ̀ ni àgbáyé kò ní sílẹ̀ òkú látòkè sẹ́mẹ̀ ni ìpè yẹn ti wà tó gbogbo ẹni tó bá ń tajà ní mọ́sálásí ẹ sọ fún pé ọlọ́run ọmọ òbí yóò jẹ́ ẹ̀sùn ọlọ́run sá náà wọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀. náà. obìnrin tó wà ọ̀rọ̀ ìwọ̀ náà. mo ti mọ ohun sọ mo ti mọ ohun sọ gbogbo èrò yẹn àwọn tó ti ṣáájú wa wáyé ju èrò. ó ti rò ó ṣáájú pátúwà rẹ ti wà kalẹ̀. obìnrin tó bá wà lùjẹ́ ń lọ sọ́kọ rẹ̀ wọ ní kọ́. irú obìnrin yẹn ta ní ọ̀dọ̀ kan ṣe. kọ́dà ìlú jágbe wá báyìí ẹni ọlọ́kọ mẹ́rin láyé bóyá àwọn ọkọ yìí kú àti ọkọ ọlẹ wọ́n wá gbé látọ̀ orí sí àlejò ọkọ̀ kọ́mọ́tà aláàbọ̀ tó gbogbo àwọn ìyàwó ṣe ọlọ́run mọ́kànlá mẹ́wàá nù wọn ló ti lọ́kọ ṣáájú tó tó balẹ̀ jù ọ̀díjà tó tẹ̀lé gbéyàwó àkọ́kọ́ bẹ̀rẹ̀ ọkọ méjì ló ti rí síwájú tó tó fi àlejò ọkọ̀ kọ́mọ́tà aláàbọ̀ máa ọkọ méjèèjì ló méjèèjì ló kù kódà ìjọ tó ẹnu tó bí wọn ó bí hálà tó bá jẹ́ òwe àlòkè yá máa káwá sọ fáwọn ọkọ rẹ̀ yìí náà nẹfẹrì àwọn mẹ́tẹ̀ẹ̀ta wá jọ wà lẹ́yìn náà nẹfẹsọ sí Ọlọ́run tani ya kọ dídé wọn yẹn náà o tó dàbí yẹn ọsọ gbọkàn náà wọn yẹn ní òun níbi ẹgbẹ́ yẹn sọ ni pé sáà ní tún ọwẹ báyìí ìbéèrè tó tọrọ wọn àti dáhùn títa bá ti wá mọ̀ ọba yẹn bẹ́ẹ̀ náà lè ṣe ẹ̀ka mọ́tẹ́lómi jesus mọ́tẹ́lómi ni pé ó fi yóò méjì ọba jẹ́ lẹ́sìn náà yóò máa bí yorùbá tètè tutù yóò máa bá a lọ. ètò kí yìí tọ́ láti torí bó lè jẹ́ pé yìí tọ́ padà sọ́kọ fún láti ọgbà kámúnà ọ̀rọ̀ ìṣe fóun gangan ni ìṣe rẹ̀ jẹ́ lógún ẹni ìṣe rẹ̀ jẹ́ lógún gan ti lọ ti pẹ́ tọ́ba jẹ́wé alùkìyàmọ̀ ọlọ́run bò sí fẹ́ fẹ́ tí ọba wà lùjẹ́ náà kò fẹ́ bá mi jẹ yọ kẹsẹ̀ yọ wò lù wọn. ìwádìí ló fẹ́ máa bá lọ. ẹni wọn wá jẹ́ pé ọkọ̀ ojú òde wà lùdẹ́ ní ara lọ́wọ́ lùdẹ́ náà sálọ wọn máa wá bá lọ tó àwọn olùmọ́sálà yìí pé lọ́sẹ̀ sàmẹ́ gẹ́gẹ́ bó ti jẹ́ pé àwọn obìnrin ẹlẹ́yin jẹ́ ẹgbẹ́ táwọn òun rẹ̀ lọ́kọ rí láyé tiwọn ọlọ́run ọba fẹ́ wọn kò fún wa lọ́hùn táwọn ọ̀wáyé rí pé gbogbo ìgbà tó bí ibà ti ń da ọkọ rẹ̀ láàmú lọ́ní àbòsí ó ti ní gbólóhùn kẹsàn-án ó jẹ́ ọmọ wa látọ̀dọ̀ tiwọn pé á ah, láàtúndì má ni ọkọ̀ yìí là kọ́ tẹ́lẹ̀ lọ ọlọ́run bọ́ bọ́ ọjà bẹ́ẹ̀ tó ń ṣe yóò yóò ṣe ká yóò fa àárẹ̀ kọ̀ọ̀kan á yóò fa àárẹ̀ kọ̀ọ̀kì wẹ́ òkú ní pẹ́mọ́ tí ó fi yà ọ́ tí ó padà wá bá àwa àwọn tá a kẹ̀ jíjẹ́ ìyàwó ẹ̀ gan tí ò ní tí ò sí tọ́ra àwọn máa bá àjà láíláí àwọn sì máa ṣe oúnjẹ kalẹ̀ látọ̀ wá tóun yìí ó sì máa wá àpáwò ní gbọ́ gbogbo ògbà yòówù tíyàwó ayé tí bá ti ń da ọkọ rẹ̀ láàmú lọ́nà àìlẹ́kọ̀ọ́ lọ́nà àbùsùn ká má gbọ́ yí pé ká má má fi ọ̀rọ̀ ṣàwàdà pé ìgbà máa ṣe gíníkẹ̀ àwọn gíníkẹ̀ àyẹ̀rọ o ìtọ́wá pé lọ́nà ẹ̀tọ́ ni wọ́n gẹ́gẹ́ ni ó sáwọ́ ló tún ààrẹ ṣe o ṣùgbọ́n tá a pé lọ́nà àìtọ́ ní fi ń hàn yẹn léèmọ̀ àwọn màláìka àwọn ẹlẹ́yin bí ẹgbẹ́ yẹn máa pọ̀ láti láti ọ̀run wá tó láti náà lùjẹ́ ńlẹ̀ pé a láti òde má ní ilà kó lọ ọjà fún tó ń ṣe ọkọ̀ tí wà lọ ń lò táwa ń pọ́n kékeré tá à rí díẹ̀ ni wọ́n ni wọ́n ṣe ló ń ṣe náà yìí wẹ́ ọkọ̀ ẹ̀yà tí ó yà tí ó sì padà wá bà wá ṣùgbọ́n bẹ́ẹ̀ náà wá ní báwọn wá ṣe wà yẹn bẹ́ẹ̀ náà wá àwọn olùmọ̀ wá sọ lọ́dọ̀ méjì ọ̀nà alákọ̀ọ́kọ́ àwọn ọ̀kẹ́ ń bẹ bẹ́ẹ̀ sí pé kò ní kọ́kọ́ wọbẹ̀ ni yọ padà wọbẹ̀ ìyàwó rẹ̀ ó lóye rẹ̀ pẹ̀lú ìgbàgbọ́ rẹ̀ ni òun ọ̀kọ́kọ́ wọbẹ̀ ni ìyàwó ti wọ bẹ̀ direct entry lòun ti wà lè jẹ́ náà direct entry ṣùgbọ́n ọkọ nìyí òun láwọn ọgbọ́n tó jẹ́ ọlọ́ọ̀sán ó láwọn ọ̀rọ̀ àwọn ọ̀sẹ̀ tí ò parí ṣé fẹ́ fún náà lónìí iná ló ti fi dèrè rẹ̀ láwọn ọjọ́ láwọn oṣù tí ó lọ kọ́kọ́ ló bẹ̀rẹ̀ náà ìyàwó yóò dòdò ṣùgbọ́n àwọn kan bẹ́ẹ̀ bíi pé àlọ́ rámirámi ní ti yàrá tọ́kọ rẹ̀ wà ní jẹ́nà mọ́ ń jẹ́ ààyè tiẹ̀ ní náà àlùjẹ́nà gẹ́gẹ́ bíi síríáwó náà àti àsíà síríáwó náà ò ní wá bàá mọ́ láéláé ṣùgbọ́n àsíà ẹni àtijọ́lẹ̀ ni ọlọ́run bá ti parí ọ̀rọ̀ díẹ̀ nínú àlùkò hàn tá a sì ń ká lọ́la òsàdédé jẹ́ nàìjíríà ìgbàgbọ́rọ̀ mu odó ọkọ rẹ̀ kàn má gbélé kú ọkẹ ló kú sí nítorí a ṣe àní ti wá nìkan bí ṣe é báyẹn bá tá a lọ òwe títí wọn á lọ lé rárá o àwọn

gbogbo lẹ́gbẹ̀ẹ́ ti sọ àkùnfẹ́ rẹ̀ ní kí ni ó jáde tọmọ bá ń jáde kí ni ìgbésẹ̀ tá a lè gbé lórí rẹ̀ ìgbésẹ̀ aláwọ̀ kan tó ká bàbá bẹ́ẹ̀ náà ká sì má fi ọlọ́run ọba ilẹ̀ láì má bẹ̀ torí pé ẹnìkan bẹ̀ bóun ṣe máa ń jáde rẹ̀ bá a fi jókòó yìí tó bá fẹ́ mú nǹkan ń sọ ìyọ́wò. sáà ní èrò yóò rìn náà ní o kì í ṣe àrí kọkọjá o tí gbogbo nígbà bá wá di fáwọn ọmọ a sì rí tó ló ṣe jáde ààbò bóun ló ṣe jáde báyìí só mú kẹ tó ṣe kíní. tọ́ba wa mú ọtẹ́ báyẹn níwùn ẹni ṣe yóò sọ sí mímú yẹn. wọ́n tó bá mú un tán ṣe yọ wà tù kó tó lè pa padà á dìtẹ́ sí i nínú ìlú ìbẹ̀ torí pé tó bá padà yìí pé òun náà nìkan yóò padà ṣẹlẹ̀ fún yóò kọ́ wa sùn ìgbésẹ̀ sí máa ń pùsì òun kódà tí wọ́n máa sọ fún mi tó o bá lọ sí àwọn kéwì o pa ọ́ wọ́n fi lọ sí bàbá wa ṣèyí tán wọ́n padà bọ̀ lẹ́yìn ebi pé tọ́ba padà ń wá tọ́ba padà sí lọ ó ní wọn ló ta mú bẹ́ẹ̀ àní wọn ló mú ẹ ẹ lè mú mú kílẹ̀ ni kìnìún kílẹ̀ á ti ṣe é pàdé ẹ sálẹ̀ pàdé tí bá lè mo mú ní mo mú lọ́tẹ́ èyí náà ṣe lọ kí bí ti lè ṣe pé jà tó tún máa jà ìjọba ọ̀rọ̀ tó kó tó di fọlọ́run wá sá ọlọ́run padà sá náà ní wú tó ìṣẹ̀lẹ̀ rẹ̀ jẹ́ máa ń lọ bí pé àwọn ẹlòmíì máa ń wò pé àbí máa ń gbò kí wọlé ṣùgbọ́n jíìnì máa ń kọ́ fà láti má jòwó yóò fi sọ̀rọ̀ ìgbésẹ̀ yẹn tán ọwọ́ á lè fi é tán ọwọ́ á padà di wàhálà tó lọ tí ò sì mọ bí ó ti ṣe torí tí kì í ṣe nǹkan tó wù tó bá rí nǹkan tó bá padà sọ sí ìdí lórí nǹkan yẹn tó kò ní wàá ṣe nǹkan yìí ìdìbò ní wàá ṣe nǹkan yìí yẹn ìyá padà máa ń lọ sọ ọ́ rà níbo ló ti rí n ah! lè sọ pé mo gbé ní o ọ̀rọ̀ yìí kò tí ì yé mi ah! ọ̀ lè sọ pé mo gbé ní o ọ̀rọ̀ yẹn padà ti gbé yọ padà síta alimuhim ẹni tí ibà ń fẹ́wọ́ bó bá jẹ́ nìkan tó yẹ pé ń dà gba àgbèsè náà ni pé alákọ̀ọ́kọ́ ni adójó ìlànà ká padà sọ́dọ̀ ọlọ́run láti lè fi kàmá bẹ̀ lọ́run kàmá bá bẹ̀ lọ́run ọmọ bàbá lọ fún bá jùlọ láwọn àgbà àwọn ìgbà wọn bá pè ní ìtàn kó tó gbogbo wọn sì fọ ọmọ bàbá ẹlẹ́ ìgbà wọn wà táìmù bàbá wọn gbà bí wọn lè lọ bí

tọ́lọ́n bá mú rẹ̀ wá bẹ́ẹ̀ ọlọ́run fi ṣàtẹ́wò fún irú àwọn òbí yẹn ni wọ́n má tutù bọ̀ yóò wọ́n má tutù bọ̀ yóò ní tí wọ́n bá ṣe kíní yẹn lọ tọ́ba padà padà báyìí yóò tún ṣe ìgbà kọ́kọ́ lọ yóò lọ lásìkò ọ̀tán bá lọ́ọ́ fi ṣe yẹn tí mo tẹ́ nìyẹn bá lọ́ọ́ ṣe bá tọ́ba ṣiṣẹ́ kiri bẹ́ẹ̀ kì í ṣe fún gbogbo ẹ̀ náà ló tún ṣiṣẹ́ ká ní wọ́n lọ ẹni wọ́n lọ́ọ́ bá nílò tó gbogbo ó lè kó lásìkò yẹn tí ó bá padà ṣẹ́yọ báyìí yóò ti gbógun sí yóò ti gbógun sí ṣùgbọ́n ní ọ̀nà tí ó bá ṣẹ̀rí àná láti jẹ́ pé lẹ́yìn ìgbà tá a bá ń bẹ lọ́wọ́ báyìí kẹ́ni ẹgbẹ́ máa gbé ọ̀ka rúkẹ́ ọ̀ dúkùn náà máa gbọ́ máa gbọ́ rúkẹ́ àìsàn ààrẹ alọ́mọ ó ṣeé ṣe ọlọ́run lè mọ̀ tó sábà gómìnà síláàbù ọ̀nà tá a lè gbà mú kú òní kò túmọ̀ sí pópó yẹn pé kèèṣì túláàsì ọlọ́run kò mú wò ọlọ́run ọbẹ̀ èṣì túláàsì kò ṣe nǹkan tó bá wù ú wọn láàmú abẹ pé kọlọ́hún kó mú ọba wa mọ̀ kó tọ́lọ̀ bàbá fẹ́ mọ̀ kó yóò mọ̀ kó mọ̀ nígbà yìí tó ti nà. ọ̀kárò kan wà bọ̀ ṣé nípa pé ẹni tí ń jalè táà ní pé kọ́ wá jalè mọ́ ọ̀nà abẹ́rẹ́ náà mo jalè tó káàkiri kan fún pàtó káàkiri kan fún pàtó àkàrà tó lè máa ti náà kọ́ máa tà á máa kọ́ káà kọ́ máa káà wù àṣùbà kọ́ máa ṣe àgbáwò ti rọ̀lẹ́ pé tí bá ti ń ṣe yọ ọ́ là kó ní ogun kan tó ti yé tòkè pé tó bá ṣàdúrà bẹ́ẹ̀ tó yọ ń ṣe láàárọ̀ tó bísí láì lájú láì tó tó máa ṣe iṣẹ́ ìṣe lájú láì sàmá ọwọ́ àṣẹwé náà lé bẹ́ẹ̀ mẹ́ta tó àwọn gbẹgbẹ́ ni wọ́n ti láì ta amadu ìṣàlẹ̀ mọ̀ kọ́lá kan bẹ́ẹ̀ mẹ́ta òdìtú pé láì rọ́bà ọ̀gbìn ìsàmì jìnnà muhammadu sallallahu alayhi wa wàmídá ẹ̀dá kẹlẹ́mọ́ àti ibi bẹ́ẹ̀ mẹ́ta àwọn àdúrà mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó sì bẹ́ẹ̀ lọ lówùrọ̀ ó ti bí ìrọ̀lẹ́ náà tún ṣe é bẹ́ẹ̀ kó fi lè máa jẹ́ protection kó lọ́wọ́ ohun tí ń ṣe lójú kòkòrò ọmọ kan ń bẹ sí pé aláwọ̀ ti sàánú ọmọ táwọn ènìyàn ti wọ́n ti wọ́n tó bí ọdún mẹ́jọ sẹ́yìn bí ti máa ń sòwò gan ni pé tí nǹkan rí ètò ìdí sòwò la kò sí bí wọ́n gbé ìtẹ̀yẹ́jú kódà kó owó tilẹ̀ yóò wọ́n jínú òfò ní kí n tètè ìsìlẹ̀ yóò sílẹ̀ mọ́ tẹ́lẹ̀ wá sọlẹ̀ tó wá lágbára ó ṣe pé ẹni tó jóde ìròyìn ìfaradà wọn kí ni nǹkan tó ṣẹlẹ̀ ń gbé bàbá tètè ní tètè tó jẹ́ ìtayà wọn á fi owó owó ìtayámẹ́ǹtì ìgbà yẹn owó ìtayámẹ́ǹtì bàbá yẹn wá jẹ́ ti sẹ́wọ̀n náà kéde kan bóyá bí sẹ́wọ̀n náà twenty thousand ó lé ìkẹkẹ tàbí kó jí sáà ọba wò pé yẹyẹ ìkàlẹ́ náà tí n bá ti da ìkàlẹ́ ló bá ti dàárọ̀ yẹyẹ bàbá nǹkan ó sì ti kọ́ńbọ́ọ̀dù ó ti yàrá rẹ̀ pálọ́nù òun sùn ó sì ti bẹ́ẹ̀ ó sì ti kí inú bílò pàtó ní ìdáhùn ọ̀gbọ́n ó kékeré ó mú kí rẹ̀ ó kí bá kù pé lọ àṣùbá kí ìjẹ́ lọ́pọ̀ rẹ̀ ìjẹ́ tó mọ́ àti fẹ́ mo fẹ́ máa ó sì wọ ilé fún wọn gbówó lórí kọ̀ wá sójú ojúbọ̀ wọ́n fi ń sojúbọ̀ ní ìlú ọ̀dọ́ tó ń mọ ọ̀rẹ́ lẹ́yìn tó bá dé bí ọmọ rẹ lẹ́yìn tó bá dé ọmọ rẹ lẹ́yìn tí wọ́n ti sọ ọ wá kí ó yí pé owó yẹn púpọ̀ tayọ bí yẹn bá gbéró owó yẹn ìyẹn mọ̀ pé ìyẹn ọmọ ìnáwó kẹtẹ ìbọn ọmọ ìnáwó kẹtẹ wọn sọ á owó òde kí ní ìṣẹ̀lẹ̀ ẹ̀jẹ̀ ọlọ́run ló ní kó ní ìlànà rúkìá ìlànà rúkìá lọ́wọ́ bá ti kà á ní ọ̀dà wọn ó ti pé kí ní ìwé padà sí sọ̀rọ̀ báwọn ti máa ń pè owó yẹn àwọn làwọn púṣẹ túláàsì kódà tó kẹ́ gbogbo tó ń lọ́gà màṣíìnì ìlera màṣíìnì ọ̀kadà tuntun òun tó rà. níbo lọ màṣíìnì ọ̀hún wà ọ́ ìlọ wà lójú ìlọ wà lójú ìbàjẹ́ síbi kan. bó wà lè fún sẹ́ni báyìí báyìí báyìí báyìí ó ti dà á sá nàìjíríà títí ní ẹ̀sìn wọlé báyìí ẹni tó dé bí ẹ̀wọ̀ fún bàbá rẹ̀ obìnrin wa lò tọmọ yẹn bá ti ń sílé ìlú bọ̀ wá wọ́n lọ wọ́n gbà tó ń yẹ ọmọ làwọn ọkọ̀ ìjọ kan nígbà tó fẹ́ ẹ èmi lájẹ tí ń jẹun mi èmi lájẹ nígbà tàjẹ lọ́jọ́ má jẹun mi àti ìjọ tó wà mí lẹ̀ ìjọ tó ti jẹun yẹn ohun àti ìjọ tó wà mí lẹ̀ gbogbo náà ń gbà náà àwọn èèyàn yìí lọ lẹ́nìkan tó jẹ rọ àjẹ lásán àjẹ ojú ojú wa la tó gbé ká tó bẹ̀rẹ̀ oúnjẹ àwọn oṣù bísí nìlá ìwọ tó bá bẹ̀rẹ̀ yóò ti tàbíà owó ti sá lọ pé ẹni ẹgbẹ́ mi fún yìí èrò lè pàdé lè pàdé àwọn oúnjẹ sọ̀tọ̀ tó fi báyìí oúnjẹ tó jẹ́ halal ni o tó wáyé pé àwọn ọ̀gá tọ̀dọ̀ ọlọ́run ni oúnjẹ tó jẹ́ halal ọ̀ jíjẹ tí ò ti wà lánàá wọ́n lè nìjẹ́ máa ń jẹun lójú o ẹni tí bá ń jẹun lójú o àìmọye oúnjẹ là á jẹ lójú o ló mú tó ti wà fún pé tí wọ́n bá yẹ tí wọ́n ọ̀sán ojú olùgbà gbódòdó tó bá jẹun lójú ọlọ́run ló àwọn tí bá ń lé ń dà rẹ̀ kí máa torí pé ohun tí wọ́n ń fa ọ̀rọ̀ lójú oorun yàtọ̀ sí ohun táwa yìí tó ti wọ́n lè fóun lẹ́yìn dúdú jẹ ẹyin tó wà láyé táwa jẹ náà làwọn jẹ ju ọ wọn fún wọn ní ọjẹ òun ní jẹ dúdú ó lè jẹ jíjẹ lè jẹ yín dúdú ó lè jẹ pé àwọn tí wọ́n yọ sóhun ó lè jẹ pé àwọn tó yẹ pé aṣọ dúdú wọn wọ̀ ọ̀tọ̀ bí yọ sáwà funfun aṣọ funfun wọn wọ̀ kò sí wàhálà kẹ̀kẹ́ èyí bí jẹ dúdú òde ní àbí ẹbí padé àlè padé lójú àlábì lójú ayé rẹ so oore yẹn lọ́dọ̀ ọlọ́run bá ló ti wá bí ẹ̀ bá ti wá lóòótọ́ ọlọ́run ọba sí ihun tó yẹ kó máa bẹ̀rù nǹkan yẹn ni ó máa bẹ̀rù afáwọn ahmed bin hanbali àwọn tọ́jú àwọn ọ̀rọ̀ wá níyà àwọn àlùjẹ̀ ló fèdè sọ fún un pé àwọn ò lè má bẹ̀rù ahmed torí pé ahmed bẹ̀rù ọlọ́run kódà tó bá sọ fún wa pé àgbọ̀dọ̀ gbèlú ìrà àtúbẹ̀ sẹ́yìn tó kéré gbàdúrà òun ni gbọ́dọ̀ yìí lò ọ gbọ́dọ̀ bẹ wẹ́ ní ọlọ́run bá lọ gbọ́dọ̀ bẹ tọ́ba ìṣe ìbẹ̀rẹ̀ ọlọ́run bá gbogbo nǹkan náà máa bẹ̀rẹ̀ ọtẹ́ gbogbo nǹkan náà máa bẹ̀rẹ̀ ògbóni wọn ti dé pé wíwọ bá tún lọ bẹ̀rù kẹkẹ tọ́yà sọ̀tún tọ́lọ́run ó lékè tọ́lọ́run lẹ́nu rẹ̀ ẹ bọ́ lò ìwọ̀n tí ò yọ máa dẹ́rù bọ́ máa dẹ́rù bọ́ ló fi jẹ́ pé ìtọ́hùn mi lóhùn yìí jáde kò sígbà táwọn olè jáde tọ̀ ló kò sígbà táwọn olè jáde tọ̀ ló bí nkè òun bẹ ń kọ̀rọ̀ pé ọjọ́ bí bọ́bá ń bẹ lọ́rùn ni ọ̀tá ń mọ ni ó bí ọ̀bá sì máa bá tiẹ̀ kò sí wàhálà òun ìfúnpọ̀ bẹ̀rù yẹ sí bá wà rárá rárá ṣé gẹ́gẹ́ wọn dún mọ́ àwọn ọmọ àwọn olùkẹ́ta lọ́mọ àwọn ọmọ àwọn ọmọ dídú bọ̀tí nǹkan ẹni náà máa ń ṣẹlẹ̀ fẹ́ni ọba jẹ́ ìkà kò sí kàfẹ́ èèyàn ẹni tó bá jẹ́ ìkà òun yóò ní sinmi ah mo mọ̀ mo ti fẹ́ sọ bẹ́ẹ̀ gbọ́dọ̀ yẹ òun ẹni ó bá jẹ́ ìkà ìyẹn òun náà ní ṣe kí ni wọ́n bá ti lébọ̀ lẹ́rù ṣùgbọ́n bàbá rẹ̀ ò ní síbò òun náà ṣùgbọ́n tó yẹ pé ọ̀rọ̀ rẹ píọ̀ ọ̀pọ̀ rẹ gbangba rẹ ó píọ̀ ìlú ọmọ abẹ́rù láyà ọkùnrin ẹgbọrọ páyà ẹni bí ẹ bá dúdú olùgbàwò òdodo èmi Ọlọ́run bá mi ẹ páyà ní kó ń tó ń mú mi ní ọba ìpínlẹ̀ òṣèlú ẹgbẹ́ tó ní ìgbàgbọ́ òdodo ọtẹ o kọ́ ìdá yẹn tó bẹ́ẹ̀ dé lè dín mú ìta èyí wá sí fún wọn náà máa dá wàhálà alẹ́ láti ọ lọ káàkiri ara èyí sì sì ní ìwọ lọba lọ sí lè rí di pé ìwọ ìtọ́fà aládùúgbò yìí ìwọ tó tọ́fà aládùúgbò yìí kò ní dáa fà ìrọ̀ ìrọ̀ kò ti tẹ́yà lọ àlàbẹ́ kò sínú islam irú wọn ni wọ́n máa dúnmọ̀ àwọn ọmọ nínú kan ẹ mọ̀ bẹ́ẹ̀ tí wọ́n ti ń sàlàyé fún bàbá wípé wọ́n tún da àgbàdo àti èyí nígbà wọn sọ pé nígbà ẹ̀ ìdí ìjẹ́ máa ṣe ń ti wọ́n bá wà bomi wọ́n lẹ̀ bí kò sí wàhálà kẹ́kẹ́ tó wà ń bí gbogbo bí wàhálà lè máa wà làwọn tó pé ìmáàmù mọ́sálásí lè fẹ́ fúnra rẹ̀ ó ní sìkìtì ńlé tí ó forí balẹ̀ wọn ó tó wá ṣé

ìkàlẹ̀ tí kọ̀ọ̀kan yóò ṣe ọlọ́run ló sàn ọkọ̀ yẹn ọ pàtàkì láàrin ìyá àtọlọ́run ẹ gbọ́dọ̀ ìgúnrégé ìgúnrégé rẹ̀ èyí tí wà lá ṣùgbọ́n tí kò ọ̀rẹ́ ọ̀rẹ́ ń kiri dá àbò orí nǹkan inú gọ́ńbọ́ọ̀lù àbò orí nǹkan lábẹ́ bílò àbò orí nǹkan lábẹ́ bẹ́ẹ̀dì àbò orí nǹkan ti yáàrin àbò àbò orí nǹkan kẹkẹ فتوكلوا إن كنتم مؤمنين وعلى الله توكلنا اللهم على الحدود من بر وعلى الله توكلنا هل يتوكل المؤمنون ọlọ́run ọba ìròyìn olùgbàgbọ́ òun máa ń ṣe sílẹ̀ kí wọn bá tún mọ gbogbo àwọn ayé àyẹ̀dọ̀ ìta ọlọ́run kò sọ àwọn ọ̀sán ẹyọ kan ní láyé àdókòwò ọ̀la pé tàbí ìwà pé kò sí àwọn òbí lọ́dọ̀ àwọn òbí tó wà yìí pé pé kí pé pé àwọn tó ń tí ń ta yóò yóò Ìdarí ọ̀rọ̀ orin kíkọ, ìwọ́n ọ̀tẹ̀ mú ẹni, ẹni tí ọ̀bà ìgbòkú kó bí, tí Yorùbá máa ń wí, ìtàn náà pa, ìtàn náà pa. Kò sí ohun tí ò sí lórí ayá lẹ́yìn gbogbo ohun ìgbàgbé yìí. Àìmọye ohun tí ń bẹ lójú ayé ti wọlé rẹpẹtẹ. Tó ń ṣe ọlọ́run ọba ń gbọ́ tọ́yàwó gbó tí ń béèrè lọ́wọ́ abdulayi máa ń pè é tó ń gbọ́ nǹkan yẹn ń gbọ́ o ìṣọlá ọmọ fẹsẹ̀ fẹ́ tí ọ̀fẹ́ gbọ́ tí síbí bí abdulayi máa ń pè sọ̀rọ̀ fún ọmọ ní ìlú ọmọ. èyí ṣe bàndíìrì a táwa tó ń wú gbogbo èyí táwa wọn ṣe bàndíìrì èyí ṣe bàndíìrì lẹ́gbàlẹ́tọ̀ lẹ́yìn rẹ̀ ọ̀nà alákọ̀ọ́kọ́ làwọn ọmọ kéékèèké lóòjọ́ ọdún tó àwọn ọmọ báyìí lóòjọ́ ọdún à ń lọ yídì wọn ń lu bàjẹ́ ìgbà ara wọn àwọn kéékèèké ṣùgbọ́n ní wọ́n bá ti màjọ́ àwọn kéékèèké lóòjọ́ ọdún wọn máa lu bàjẹ́ ẹlẹ́ẹ̀kejì làwọn ìyàwó àwọn obìnrin láàrin ara wọn tá à ń ní alẹ́ ẹjọ́ wọn tàbí alẹ́ bá so ìdíwọ́ wa ń lo dàbí ìlà ara wọn tí ò sọ́pọ̀ níbẹ̀ lọ́kùnrin bá ti dé wà ń bẹ̀ fún mi làwọn ọ̀gbìn wọ́n ń dá wákà wọ́n wá ń fi dàbí èyí láàrin ara wọn méjì tó bá wà ní. méjèèjì ló sì lẹ́nu ó ń ṣe ọlọ́run ọba lóòjọ́ ọdún àwọn járí àbíkú ti ń bẹ lọ́dọ̀ ìyàwó Aisha wọ́n wá lu nǹkan yẹn ọba ti wọlé ó ní ká mọ̀zámẹ́rù ṣẹ̀tọ́ èyí ti nàbí sọ́dún náà lé wọ́n sọ́dún ohun ṣàìtọ́n tó lóhun tó péré náà bàyè bàjẹ́ ìta àtún yíyó ohun èṣù ní orí ànẹ́bí oníṣẹ́ ọlọ́run bá ti sùn tẹ́lẹ̀ gbólóhùn yẹn ló di oúnjẹ ọlọ́run ó ní pé yọ àhó yọ àhómà yọ àbàbà àwọn méjèèjì lè rà bá lèkúlé lèkúlé kó mí ìdò hàn gbogbo ìjọba ọ̀gá ló ní ìdò wọn o ló ọdún wọn o wàhálà ìdùnnà ọdún tilé àti wàlàwà ń tèmi tó ti yé ṣùgbọ́n síbẹ̀ náà àwọn olùkọ́ ní pé gbólóhùn tí àbúrò ti sọ yẹn pé ó mú èso àbí ọ̀sọ̀ pé ó ti èso owó èso owó èso jẹ́ nìkan bọ́ta nílẹ̀ kọ́kẹ́ máa lu fún kíkú kíkú kíkú gbogbo àwọn ọmọdé ìdílé yóò ti fò jáde bí wọn kò wọ́n máa lọ owó ìwé rẹ̀ nígbà tó owó èso ó ti dé bó ti rí mi owó e, àdámọ́ sínú wọ́n ti tẹ̀lé wọ́n ti tẹ̀lé wò lẹ́yìn fún Jésù bá fi pè ẹ̀dùn ìdèdè ọ̀rọ̀ bó ti fi lówó Jésù ṣùgbọ́n bí tó ti tí ó ti fẹ́ pè lówó Jésù ẹ̀ rẹ̀ ti ti pé àwọn ti dé yìí àwọn tó ti bẹ́ẹ̀ ni wà láwọn tí à ń ṣèyàwó láàrin wọn bóyá wọ́n wà lágbo ilé wọn á sọ fún òun bẹ́ẹ̀ wọ́n ń dá wákà láàrin ara wọn ilé ọ̀sán rẹ̀ ń tẹ̀lé o.

omi tó bá di ìṣẹ̀lẹ̀ ìgbà gbogbo àwọn ẹni tí a ní omele sákárà aago gbogbo wọn yẹn àfi bẹ́ẹ̀nù àwọn àdéhùn yóò máa fi lẹ́sọ̀ fáwọn ènìyàn. àwọn ọmọ ní o àwọn máa fi lẹ́sọ̀ fáwọn ènìyàn. a máa sọ pé ah, ó ń sọ náà bá sọ pé wà nínú nínú ìjọ wà á ti lẹ́sọ̀. ó ti di àwọn ọ̀fẹ́ ń bọ̀ wá irú yín. ìmọ̀ àwọn ọmọ sẹ́yìn bá pè lẹ́tọ̀ ọ̀tọ̀ wá lójú wọ́n ṣe ọlọ́run bá sọ pé ń bọ̀ wá sí ìdílé ń bọ̀ wá sí lẹ́tọ̀ bẹ́ẹ̀ fi kéwú báyìí sẹ́yìn tó tẹ̀ tó àti mọ̀ dáadáa kódà àti retí irú mẹ́rin náà wà wọ́n tó ti yé tó òdodo òṣèlú méjì ẹyọ kan náà àwọn náà máa mọ̀ àwọn náà wà láì mọ̀ àmọ́ tó fẹ́ sọ irọ́ dòdodo. sọ́nẹ̀ lọ wọ́n bá wọn bá gbèrú pé àkọ́ sọ́nẹ̀ bí yìí ẹni tí ń ta yẹ̀pẹ̀ ń tẹ yẹ̀pẹ̀ báwọn yìí láàbá ó sì lọ́jà tí mo ẹ̀ wá wà lọ́dẹ tó jẹ́ ẹjọ́ ń bọ́ ọ̀tá ipá tẹ̀ ẹ dáhùn ẹ̀rí wo ló mú ọkùnrin yẹn ẹ̀rí ìfún ní ẹ̀mọ̀ bí ọ̀dà tọ́ bá mọ̀ kọ́ dà kò ní pààkì ẹ wọlé. Ah, ah kú tí ó tẹ̀lé ṣùgbọ́n mo fi ẹ́ <laughs> àwọn èèyàn gbọ́dọ̀ bá wọn gbọ́dọ̀ bá eléyìí ó di nǹkan nínú yóò tètè pààkì àti pé ọlọ́run ọba ti sọ fún aná sọ́ràtò ṣáńtì tó wọ̀ lẹ́sùn wọ́n máa kàwà ẹ̀mí káàárín àti àdọ́gbàdọ́gbà fa àlè àmà ha ajé ó yí ẹ̀ ojú rọ̀ ha tẹ́lẹ̀ bá ń ṣe kò di ọmọ wọ́tẹ́kú wà á tí fásitì ń payà yọ ọmọ nígbà yọ ọmọ ẹ wo àwọn ọmọdé wọn mú gbó àbáwọn ọmọdé wọn jáde ní tó bá já àsìkò kan òun náà wà ní àá ṣe é bọ́ wọ́n wọ́n wọ́n yọ ya oṣù àjáwé ìrà ìlú ilé wọn àti títà wọn bàbá gbọ́dọ̀ sànú ẹ lógún bẹ́ẹ̀ kọ́ wàá kẹ́ ìjáwé èyí tó tún gbé dé báwọn yẹn nù lù yá wọ́n máa já yé ọba ìfọ̀wúnà náà wà bá rẹ̀ yó wọ́n máa yé ara ọba jẹ́ ètè ìsàtúnṣe ní àwọn eléyìí ọjà ń kẹ púpọ̀ yóò máa lọ. Lọ́sẹ̀ náà ló ń gbé jẹ́ pé ìlọ ibi ọwá lọ ibi òde òun yóò máa lọ ah, àrà láì ọjọ́ ibi lórí ìgbègbè. Ojú olójú bí èmi kí n lọ ibi lónìí. Iṣẹ́ eré mo ṣe òun ní ọ̀sán. Kí ibi wọn lọ ájì. Ah, ìlọ ájì lọ́dún yìí èmi ò sì gbọ́ pé nǹkan ají orí pọ̀pọ̀ fẹsẹ̀ rẹ̀ ló bẹ́ẹ̀ mọ́tà ìpínlẹ̀ ẹ̀bùn ni kò ní polongo rẹ̀ kò ní polongo rẹ̀ pé onírẹ̀ ti dọ̀gbọ́n yìí lò ìlú ọ̀pẹ àná ọ̀pẹ nìkan lọ́la ò fi ọ̀dọ́ dáadáa ti sọ. lábẹ́ lábẹ́ kí ni. lábẹ́ béèrè ló béèrè ibi táwọn ẹ̀sìn máa ń sá sí ni nígbà tí àwọn ọmọ ìsàtúná tó kó mẹ́ta tó ń lọ bàbá náà nígbà òdebe wọ́n fi bàndírì wọn pàdé ànábì ìdí òtọ́lù. wọ́n wọ́n fi bàndírì rẹ̀ ká wọ́n fi pàdé ìpàdé rẹ̀ tó ti yé wọ́n fi bàndírì rẹ̀ pàdé rẹ̀. ohun táwọn sàádé ń sọ ni pé já Rasulullah já ànábì yọ̀ lọ gbọ́dọ̀ ìfúnni ń sọ náà dájú rẹ̀ dé o òtítọ́ ọlọ́run bá dé o olóhùn tí ó ń sọ àwọn olùmọ̀ wa sọ pé ká wá sọ pé wọ́n ṣe bẹ́ẹ̀ ká sọ pé wọ́n fi bàbà lé ìpàdé rẹ̀ ẹni lẹ́yìn ìjọ ìwọ̀n ṣe rẹ̀ nínú àwọn pẹ́sì rẹ̀ náà wàdé kí wọ́n tó padà ṣe rẹ̀ ẹni ó jàlejò ìsún tí ó lè fi wọ́n ti gbàgbọ́ yẹn ẹni tó kọ́ wọn lẹ́sìn lọ́dún ìwọ̀n bá mọ̀ nípa àtẹ̀lé wọn náà wọ́n fi ìwọ́n ọ̀pọ̀ ìjẹ́ káwí bẹ́ẹ̀ gẹ́gẹ́ tí wọ́n fi bàjẹ́ ìbàjẹ́ rẹ̀ ẹ̀ẹ́n agbọ́ ṣùgbọ́n ẹni tí wọ́n kọ́ wọn lẹ́sìn náà lọ́sẹ̀ ìdíje àwọn ò tí ì mọ kí lọ́lọ́run wí kí làdẹ́bí wí ni wọ́n bá mọ̀ náà wọ́n kò sí irọ́ ọ̀hún bó ṣe pé kí wọ́n ṣe pàdé rẹ̀ ẹ̀ náà ní kó sọ pé ah, ẹ̀ẹ́n kó sáré máa lọ́wọ́ ní èdè yìí tọ́ gidi lórí ọjà o àní ń tì nínú ẹ̀kọ́ ọ̀dá wà kò ní sì sàn ìyẹn kálá àgbà bẹ́ẹ̀ kábàápẹ́ gbogbo àwọn ọ̀rọ̀ tó wá fún ìṣèlú dídà ọ̀lẹ́tẹ̀lẹ̀ rárá lẹ́sẹ̀ ńlẹ̀ rárá kọ́dà wọ́n tó tó gbé wọn kọ́ tọ́lá bá dé wò àlẹ́ yín náà ní ìdàgbé ní kẹsẹ̀ ní ìyá tẹ̀lé yàtọ̀ ní ti ọ̀nà láàbẹ̀ ààrẹ. bákan náà mọ́tínú àdìsí yẹn yẹn gbólóhùn àdìsí yẹn yẹn ọ̀bá geographica ẹni tí ń tì bàjẹ́ sọ̀wọ́ lù sẹ́yìn tá a wá lọ pàtàkì wọlé tọ́bálà táyì àti bẹ́ẹ̀ náà ọ̀nà tí yẹn gbà láti lù mọ́kànwọ́ lù kò ká sọ pé ọ̀nà tí yẹn ń gbà láti Ìbàdàn wọlú sẹ́yìn ibo ni bàbá bí wa bàá kí yẹn máa sọ pé ní tí Ìbàdàn kọ̀ ọ́ gba sọ́ọ̀mù èdè wọlé sọ́mọ̀ yẹn lálàáfíà ẹ̀rọ kó gba láti ọ̀ọ̀ ìbọ̀lẹ̀ nílé ní sẹ̀yìn yẹn wà dáàni èyàn máa ń gba bẹ̀ jáde nínú Mọ̀dínà lọ sí mọ́kà lọ sí ìlú mi ìyẹn máa ń gba bẹ̀ jáde nínú Mọ̀dínà lọ sí sáàmù ṣùgbọ́n tí ìyẹn bá fẹ́ gba mọ́kà jáde èyí tẹ̀lé ti wàdá ènìyàn gbà wọlé láti mọ́kà ìwọ̀ ọdún mọ̀lẹ́lẹ̀ èyí tẹ̀lé ti wàdá tó ti yé sọ èyí tẹ̀lé ènìyàn gbà wọlé èyí ìbẹ̀lẹ̀ ènìyàn gbà jáde lọ sínú mi tó ti yé bí káwá sọ pé ìyẹn bọ́ aláṣẹ bàtà tó káwá sọ pé kọ́ wá gba sọ́ọ̀bù èdè wọlé tí mo lè yàn gbà jáde nísẹ́yìn sọ́ọ̀bù ènìyàn gbà tí ó sì máa lọ lúwo tó ti yé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìgbẹ́jọ́ ti ṣe tí ó ṣe tó kù rárá. olùbéèrè béèrè ní tó púpọ̀ mi nípa pé a bá rí obìnrin ẹni tí bàbá rẹ̀ ọ̀wá sọkùnrin jẹ́ ọ̀wẹ̀ sóbìn ilé ìwẹ̀ sóbìn ilé ìwẹ̀ rárá àdìsí pẹ̀lú wa fún mi nípa pé ẹni yóò lọ́kùnrin ọkùnrin kú. kọ̀ wá sọkùnrin ẹgbẹ́ rẹ̀ yọ wẹ̀ àwọn obìnrin nìkan wọ́n wá tí wọ́n wẹ̀ dípò táwọn obìnrin ó fi wẹ̀ wọ́n ti dára kódà kí èèyàn jọ mọ́ bẹ́ẹ̀ wá ń dàbí jù ọkùnrin ò lè wẹ̀ ìyá rẹ̀ lóbìn lókù ẹ lọ wọ obìnrin ní ìgbà yọ wọ kódà kó ló wọ́n gbowó kódà kó ló wọ́n gbowó ọkùnrin ò gbọ́dọ̀ wẹ obìnrin obìnrin ò gbọ́dọ̀ wẹ obìnrin àwọn àti ọkọ àti ìyàwó ó ọlọ́run bá sọ pé nígbà tí ìyàwó ẹ̀sán sọ pé yá wà sáà yá wà rọ̀ sáà orí mi ò ànẹ́bí ní pé orí mi àgbórí rẹ orí ikú lónìí èmi ní wí ọ èmi ní sì pàṣẹ ọ̀tẹ̀ ọ̀la èmi ní sì kéwọn ti ọ̀la. àwọn olùmọ̀ rí i pé ọjọ́ yẹ wa pé ànẹ́bí ti fura fún ìwọ́n gbòòrò àyíṣà kọ̀ọ̀kan kò ṣáájú bákan náà bàtà lè fi júdà ọ̀pọ̀ làwọn tó wẹ̀ àwọn tó ń wọ́ wẹ̀ á dé ìfẹsẹ̀ wọ́ wẹ̀. ìyàwó sọ̀rọ̀ sọ̀rọ̀ pé tó bá ti pé ohun tọ́kì tí wà ń sẹ́yìn lọ́kọ́kọ́ ètò alákọ̀ọ́kọ́ ni ẹnì kan ọba tí wọ èèyàn ọba tí wà lẹ́bí àwọn táwọn ìgbéyàwó rẹ̀ àwọn táwọn ìgbéyàwó rẹ̀ làwọn ọba wẹ̀ ṣùgbọ́n tó ń di ọlọ́run ti wá kú nù gẹ́gẹ́ bí àdámọ́ òbí ọba wọn lójijì àáwọ̀ ẹ̀yàn òkè ṣe ẹ̀mí kò sí ní lórí ẹ̀mí wọn wọ́n sì béèrè béèrè kẹ́kẹ́jì òun ti gbàgbé òun. béèrè wọlé béèrè kejì. Nàám. Ìgbà tó ti wà lákọ̀ọ́kọ́ gbẹ̀ngà. Wọ́n ti gbàgbé sọ̀rọ̀. Ìjọ pé òkú bá kú. Tó ní àná ẹgbẹ́ ẹ̀rí gbọ́dọ̀ tàbí. Tó ní. àníyàn yẹn inú ẹ̀mí ní máa ń wà fún ìgbà tá a fẹ́ kásùbà náà èyí tó lè máa sọ pé náà wáyé tún sọ̀rọ̀ àtàṣúgbó yìí kankan pé kéèyàn tó kéèyàn tó sọ pé yóò ṣe òkúta rárá àníyàn yẹn inú ẹ̀mí ní máa wà ẹnìkan ṣe é bẹ̀ ní nípa ní ní ní kàbá tó wá jẹ́ pé ń bẹ lẹ́gbẹ̀ẹ́ àpọ́jù ni wọ́n ń sọ pé ní wáyétu sọ̀láàtà lórí ìkẹ̀kẹ̀ ọ̀ ń sọ afọ́jú wa ń bọ̀ afọ́jú wà lẹ́gbẹ̀ẹ́ wọ́n ti ṣe àlàáfà wọ́n akọ́kọ́ sọ kó tó ṣe àlàáfà ó ṣe àlàáfà afọ́jú wa ń lẹ̀ ọ̀ sì sọ déètì òrí o kò sí ìdáfọ̀ màmú tó kí n lẹ́yìn rẹ̀ o o ní ìsàyè tó kí o àyè yí o gbọ́dọ̀ tó ṣe akọ ẹ̀kọ́ lọ́hùn-ún ní bùkátà bẹ́ẹ̀ ní ẹni gbogbo ìtọ́jú dáàbò ọlọ́run ní bùkátà afọ́jú ló fẹ́ wá ń sọ fún ẹjọ́ làlójú pé láì báyìí báyìí. so wọ́n bẹ̀rẹ̀ pé lórí ewé tí wọ́n máa ń jáde ní sàárè wọ́n bá ti sàárè fún ewé tí wọ́n máa ń jáde lẹ́nu pé bàbá ti wò ó tán tàfẹ́ bá a fẹ́ pákó sí àwọn àyè tí wọ́n máa ń bẹ̀rẹ̀ sáà lọ́jà ìwé yẹn tó ti dé nínú ìpìlẹ̀ Islam òun gẹ́gẹ́ ni kì í ṣe pákó yẹn ti lò rẹ̀ tó ti dé lábínú ni lẹ́bìnì ìlànà ìlú bíríkì bíríkì òun láá lò ṣùgbọ́n ìwọ̀n tó padà fa pákó táwa fi bá pákó ni pé environment máa ń change mọ́sí alàgbà máa ń change environment ti wá bí ojú òní mi sọ̀rọ̀ ẹ̀ environment kẹ́kẹ́ sí pé wọ́n bá òjò tó ń ra ọ̀ lánàá tá a rí kásẹ́gùn pọ̀ yẹn pọ̀ ló ti pọ̀ ní òwúrọ̀ ọdún tí ń bọ̀ àwọn tó máa dúpẹ́ fọlọ́mù jáde alhamdulilayi láti gbogbo ẹ tútù àdúgbò fọlọ́wọ́ kọ́dà àwọn sì yẹn fílà pé yẹn tó tẹ̀lé kílẹ̀ ní òpin yóò tẹ̀lé sílẹ̀ tó yóò dìde dáadáa kílẹ̀ ní òpin yóò tẹ̀lé sí bẹ́ẹ̀ níbi òun rẹ̀ ọ̀rẹ́ dáadáa òjò ti rọ̀ pa òjò ń rọ̀ nígbà tó jó ń rọ̀ yẹn ó ń wí kìkì nìyẹn ṣe pé gbígbé tá à ń gbé ó ń bèrè ìwọ̀n tí ibi tó ti lè rọrùn ni pé wọ́n fi bóyá a ti pọ̀ fúdù pé láàbì là máa pẹ́ láàbì ni ká gbé fóònù kó jí káwá tó lọ yàrá sí lálẹ́ á yẹn ẹ̀fọ́ ìwé eléyẹn látàkì dé sí yẹn sàárè gbogbo nta gbẹ̀yìn bíi àjà ìfọ̀yìn ṣùgbọ́n pé pé làtàbà máa ń gbẹ ṣákù yẹn ló dé pé bá máa ń gbẹ ìdáhùn ra gbẹ díẹ̀ nítorí parí tó máa ń gbẹ láti ibi tí ṣe é pé bàbá gbòòsùn yẹn láàpò pápó sí láwà tó ti yé bíríkù yẹn ni ọwọ́ ajẹ́ kẹ́lí ọjẹ́ kẹ́lí ọjẹ́ pápó ọjẹ́ bíríkù náà tí ààyè bá ti bá ti sùn káàkiri aṣọ òkú yẹn àwa fi wé láti wé ẹni tó ṣe ìdíje à á fi wé ẹni tó jẹ́ àwọn ọ̀gá tó jẹ́ ayé àlẹ́ bíi pé nígbà tó sọ náà bá wọ̀ lù mọ́kà ní sàlàyé pé igi mọ́kà àwọn ege o wọn ò gbọ́dọ̀ gé o tọ́ba wíwú rẹ̀ fún ege ó yẹ kí ewu igi tọ́ba wù mọ́kà èèwọ̀ ní gígé tiẹ̀ èèwọ̀ ní kódà náà àwọn ẹ̀ṣẹ̀ gbà ń náà lọ́jẹ́ àwọn ẹ̀ṣẹ̀ tó gbà sàkúláyọ̀ ọ̀nà kéèyàn ó gé igi mọ́kà bẹ́ẹ̀ lẹ́nu kéèyàn ó he nǹkan bẹ́ẹ̀ mo yẹ he nǹkan bẹ́ẹ̀ a ah, fọ́ọ̀sì kẹmọ màálù àti tọ́ba lọ fi lọ tọ́ba lọ ọ́fíìsì tí wọ́n ti máa ń fi nǹkan lọ pẹ̀lú mo he nǹkan báyìí mo wá he ọba jọ àpò mo yẹ he mo yẹ he pọ́blẹ́mù rẹ̀ lè tẹ̀lé sí ẹ̀ lọ́jọ́ wájú àwọn àwọn alálàájẹ wọn máa ń lọ sọ máa ń ewu nǹkan bẹ́ẹ̀ ṣe pé ní kẹyìn á ti wọn padà nítorí wọn padà máa ṣe kátìkátì wọn ò he tí ò yẹ òye lónìí lọ́lọ́ọ̀ rẹ̀ alimuhim bó ń sọ wọn bá ti wá lọ pé ẹ má gbèsè mọ́tà ẹ má ṣe gbá ẹ má ṣàwo àbáàsì tó jẹ́ ń kú rẹ̀ òun kọ́ fọdún méjì jà nẹ́bì lọ ṣùgbọ́n ẹ̀gbọ́n ànẹ́bì ẹ̀gbọ́n àbúrò bàbá ànẹ́bì ni òun lọ́ sọ tó ń ṣe ọlọ́run bá bíá rọ̀ṣù lọ́lọ́ nínú ìyá ilé ìdẹ̀kẹ̀ ọ̀rẹ́ ọmọ ń sọ nípa ìdẹ̀kẹ̀ torí pé ìdẹ̀kẹ̀ ní òun là á máa fi ń ṣe òrùlé ilé yẹ igi rẹ̀ àwọn fi ń ṣe àjà ìyẹn bàbá fẹ́ kan lé àwọn á àwọn sì máa ń lò fún àwọn lò fún ìdílé ìdílé bẹ́ẹ̀ wàhálà mi sọ pé ìdílé ìgbà ìdílé ìgbà ìdílé máa gé súnmọ́ rẹ̀ lẹ́wọ̀ láti lè máa bá ṣe àwọn ọmọ àwọn láti lè máa ṣe. ìkẹyìn tó yé wa nípa pé ewé yẹn ti wà bẹ́ẹ̀ mẹ́ta ibi tó bá tà láti ń ṣùgbọ́n àgbọ̀dọ̀ kó bẹ́ẹ̀ ti bọ̀ ọ́ kásámà kò sí yẹ kó sí ó kó o gbèsè rárá tàbá ti ń bò kálá tó ti tó tàbá ti ń bò kálá tó ti tó ibi tó bá hàn káàfin ń raṣọ òkú yẹn láàfin hàn kábàbà rẹ̀ nù torí pé yé ìfẹ́ ọmọ àgbà ìyà wọlé torí pé bẹ́ẹ̀ ni ìfẹ́ ọmọ àgbà ìyà wọlé ilé ìrẹ́jì àmà sílẹ̀ kátó wá sọ pé bóyá àwọn ọ̀bẹ wa fẹ́ ni wọ́n fẹ́ náwá sẹ́yìn olóyè àti lágbára pákó la sáfù pákó la fẹ́ lọ kó sí tí ò yá lọ kó sí lórí ìfi òkú tẹ́ káwá ta ìṣòwò bẹ́ẹ̀ ta rẹ́ẹ̀tì lá rárá síbẹ̀ bíríkì yẹn ní ìpìlẹ̀ tá a bá sì rí bíríkì fún mi tó bá kọ́ ọmọ nǹkan ọmọ rẹ̀ ní ààyè èsì yóò tún fi rọrùn báyìí lọ ṣe pé tá bá ti ń rí àwọn tó yẹ kí wọ́n ti bá a mójútó bíríkì yẹn ọ̀sẹ̀ tí pé òjò ń pa á ọ̀fẹ́ tásìkò tá a fẹ́ lò ó ti níbi táàsì máa lọ rà bá a ti máa lọ rà tó a fẹ́ lò lójú wa ní àtúntò bí táàsì lè rà sóko ẹ ò ní lọ rà ní sọ̀gá rẹ̀ ẹ ò ní lọ rà ní odò níbi ó ń tẹ́ ọjọ́ ìtàsọ náà wọ́n ti lọ rà bẹ́ẹ̀ láti fi àwọn tó ní ìyẹn òun ìdá òun ń tà láti máa lọ rà bẹ́ẹ̀ tí ìyẹn bá ti wà àní Ọjọ́ ìlú bẹ̀rẹ̀ ọjọ́ ìṣèlú ọjọ́ ìyá bẹ̀rẹ̀ ọjọ́ ìṣèlú.

nígbà tó ń yìí. sẹ́nu ti àwọn tó wà bẹ́ẹ̀ tó tọ́ o wa yìí àti ní tiwa yóò lè mú ẹ́ sábẹ́ sí ìkéjì kíní lásán tí ọmọ wa kékeré ń wúkọ́ lásán lábá ní ọ̀dọ́ bàbá ẹ́ à ní gbogbo nàìjíríà ní ẹni ọgbọ̀n gbogbo nàìjíríà ní ọgbọ̀n pé kọ́tẹ́ gbogbo yẹn lọ́nà ó ti kó gbogbo ẹ̀ pé fáwọn ọmọ wa ó kí gbogbo èmi kódà tí òfin ìbẹ̀rẹ̀ lọ́lọ́run bá tẹ̀ ọ̀kú sí fún wa ọ̀pọ̀ bá ibi ẹjẹ́ gbégi ní ọlọ́run ti bá wa àwọn kẹ́kẹ́ ọ̀hún tẹ́ ilé ìwé lọ́lọ́run bá ní ẹ̀kẹ́ pé wá ní ojú ìjọba ẹjẹ́ á gbọ́ tí ò sí wàhálà kẹ̀kẹ́ lórí afẹ́tì tó jẹ́ pé àwọn ìyẹ̀wà náà tí ò sí wàhálà ẹ bá kẹ̀kẹ́ tó pé kẹ̀kẹ́ nìkan pé kìíní kẹ́kẹ́ gbogbo máa lọ gbogbo ọdún lé ẹ̀kí sí wa o ẹ̀kí sí wa o ọlọ́run ti ṣe àwọn ìwádìí àmọ́ lórí ọlọ́run bọ́ máa bọ́ máa jòrò ní ọjọ́ ọjọ́ jíjà tó fi jù máa lọ́wọ́ so gbogbo omi tí ọba máa lọ sí ní wàhálà nù ṣùgbọ́n bèrè tẹ̀lé èrò àwọn kan tẹ bẹ́ẹ̀ tó ìtọ́ irú wọn làá máa ń pè ní àlùfáà àlùfáà làá máa ń tó tó fi àwọn èèpọ̀ wọn láàpá àlùfáà àkókò. ká sẹ terminology yẹn ti ní ṣùgbọ́n lọ́dọ̀ ìwà lọ́gbà àwọn tó máa lọ alufama ni wọ́n àti mo terminology rẹ̀ ó ní ìtumọ̀ wá díẹ̀ kò sí níbi tá a gbé sí àfa àti èyí ó ṣe eré ó ṣe eré àwọn tó kó sí lábẹ́ terminology rẹ̀ ti kó ó ti gbé wọ́n dára ti pè ní àfa láìláì láìláì ó bẹ jẹ́ pé rú nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lè wà èyí ti fún ẹ̀sẹ̀ máa sọ púpọ̀ gbogbo èèyàn ni ó ti gbọ́ ọ̀sáyọ̀ ṣe kẹ̀kẹ́ kódà ìmọ̀ bí ìmọ̀ gbogbo òwe ìròyìn gẹ̀ ni ó rẹ̀ gbogbo òwe ìròyìn ló yẹ gẹ́gẹ́gẹ́gẹ́ ló jẹ́ méjì pọ́blẹ́mù jù ó lè máa fún pọ́blẹ́mù níbi tá a ti pàdé ara níbi ìrírí níbi tá a ti pàdé láòrùn wọ̀ láàbì òsínì kẹ̀kẹ́ òsínì kẹ̀kẹ́ gẹ́gẹ́ bó ti jẹ́ pé ọ̀sìn àtòwò lè pàdé bẹ́ẹ̀ ni kẹ̀kẹ́ tá a ti pàdé níbi nísìn kẹ́ńtẹ́ tá a máa ní nísìn ìyàwó ní sí ọwọ́ kẹ láti pé sí ọwọ́ tá ń ṣe kẹ lónìí nìkan tá ti ń pàdé kẹ pé kíní kẹ irú yíyà ilé ìdíjẹ ọwọ́ pé ẹ ṣe lọ àwọn pàdé àtàwọn kẹ tó jẹ kíní àwọn òtútù yẹn òtútù yẹn fáwọn ọ̀nà kẹta lè máa ní ẹgbẹ́ àjọpára ládùúgbò mítìnì àdúgbò yẹn lè máa tẹ̀lé yẹn sì ní àwọn tó fa àráyé o lágbọ́jọ́ máa bá mi lọ wọ́n bá wí jẹ́ ń gbọ́ ìjọba ti ń báráyé èyí yọjú bẹ́ẹ̀ àtúndéètì yẹn tó gbogbo yẹn kò sí dé ọjà sílẹ̀ ìlà lọ́sàn-án àti owó ti wà ní arára tó máa ń yẹ tó ń bá kẹ̀jẹ́ pélé ẹ̀ lọ́dún nínú wa yìí ní táìmù kẹta á ti wáyé àà ìbẹ́ ẹni wọ́n kẹ́lọ̀ ọdún lẹ́ẹ̀kẹ́ lọ́dún yẹn ṣùgbọ́n là tá a bá ń ṣàbòsí fún yín ọlọ́run kò ní fẹ́ mú wa tó ti yé tó alábòsí sì ní ìyìn alábòsí lè máa lówó kọ́dọ̀ lè máa bímọ ṣùgbọ́n pé alábòsí kọ́ ìfẹ́sùn alábòsí ò lè dá o bí o bá ti níyẹn wọ́n máa ń sọ ìbẹ̀rẹ̀ alábòsí ò lè dá àlùmọ̀hìn àwọn ọ̀kẹ́ wà bẹ́ẹ̀ ẹnìkan sọ fún mi lánàá nínú àwọn tó yẹ pé kì í ṣògbóni ni o kì í ṣe tààrà ọ̀nà àdẹ́nà ìwọ̀n mi fún mi o wípé àwọn ọmọ àwọn ìlú rẹpẹtẹ nínú ìlú yìí táwọn ìjọ máa ń sọ kó tó di bọ́lá wọn bá sáànù oníbóyá pọ̀ ọ̀dà akọ rẹ̀ fún mi ní àṣà ìjọba ìgbìyànjú akọ àwọn ọdẹ ìgbésẹ̀ yìí náà bá ti rí wọn ẹ̀sìn òsì rèé níbi òní ìdí ẹ̀ ọ̀kọ́kọ́ lè jẹ́ wùwà yìí náà abàtà sí tọ́ba yìí wà kódà mọ̀ ọ̀tún lè sí òun náà ṣe pé kò sí kò sí òní kò lè à ní ní pé tó bíi kéèyàn wà ní Ìbàdàn tọ́wọ́ gbéra bẹ́ẹ̀ ni gbólóhùn ó tún lọ rẹ̀ mo fẹ́ ń sọ ọ́ ìjọ gbà yé yín ni o ó wà ní UI Ìbàdàn ń ṣe linguistic àbí ń tàbí ń ṣe pharmacy tó wá padà wọ́n fún pharmacy yóò wù mí ní ẹ̀ primary two ní school kí làwọn yóò máa wí fún bí èsè ní àwọn àyà àti tayọ wúwo yẹn àti tayọ pátápátá àti àti tayé ẹ̀yẹ yẹn ni o orí ọlọ́run bá ti tọ́lọ́run bá ti sáàtì bẹ́ẹ̀ lọ́run bá ti bọ́lọ́run bọ́ máa bá jẹ gẹ́gẹ́ bọ́lọ́run bá ti bá níbi ti rí pípa àì bọ́lọ́run bá ti rí bá níbi ti pípa àmọ́ bí ní má ti rọ̀ díkà orí tọ́lọ́run bá ti fọ ìlú tó bá ti báwọn yẹn sọ̀rọ̀ ti báwọn yẹn sọ̀rọ̀ orí yẹn sáàtì bẹ́ẹ̀ lọ́run bá ti bọ́lọ́run àti kúrò lẹ́ńdé fún ẹsẹ̀ máa sọ kódà bá fẹ́ gbà nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba àti nǹkan tá a bá sọ ń pa á nídìí tí n bẹ sọ fọlọ́n bá bíi ajíkì ń bọ̀ wáyé mo fẹ́ lọ wà lọ́yìn ṣe yóò ṣe ọ̀tẹ̀lé ẹgbẹ́ ọlọ́run bá ẹgbẹ́ ẹgbẹ́rú béèrè béèrè bẹ́ẹ̀ ni tí ọ̀bá ti kún mi lójú tá nínú oore tọ́lọ́run bá ti ṣèlú lójú wa oore ọlọ́run ọba yìí tọ́lọ́run ọba ti fún yìí. sáàjẹ pé rúru bẹ́ẹ̀ ni èèyàn bá wá sí kó dá ìdépèkẹ́ gbogbo owó bá ti sagbára ó dòwe ìdépèkẹ́ kó kẹ̀wé kọ̀wé tí ẹ̀ máa wá bọ́sẹ̀ kẹ́ gbogbo wọn bá láwọn fi ń ṣe é gan gbogbo odò rẹ̀ gbogbo ẹ̀ yẹn pé kò ní ṣiṣẹ́ táwọn tó sì máa pé kí ni ń ṣẹlẹ̀ kí ni ń ṣẹlẹ̀ bàbá kan bẹ́ẹ̀ nù lóyún ọlọ́run ti padà pa àbáta àwọn yòó mo ti ṣàlàyé fún wa rí nígbà téèyàn ò tí ì yẹn lẹ́gbẹ̀ẹ́ ọyẹ́ ìlú ò tí yẹn tó wáyé ìgbà tí wọ́n dá ẹ̀ lóhùn láwọn làwọn kẹ̀ ní ninety six sígbà yìí ọdún mélòó nù twenty two years ago so ìyẹn kẹwò ṣe nígbà láì ìlera ẹ ayásùkù ìdí ìlàjàlá láti bọ́nu ayásùkù ìdí gbogbo tí bàbá mi gbàgbọ́ ọ̀sá lọ ọ̀sá lọ pátápátá bàbá wo pé kí ni ń ṣẹlẹ̀ ìdààmú bá bàbá tó ti ń bọ́ ọmú gidi ó tó di pé bàbá padà á mọ̀ pé kí lè wá ṣe wọ́n ní amúlẹ́tà wá bí wípé ẹ báwọn sẹ́ńdì ẹ̀ sí báyìí báyìí ẹ̀yọ̀ mọ́ ẹ̀ jẹ́ máa lọ ẹ̀ jẹ́ máa lọ ta ẹ̀yìn ní kọ̀rọ̀ bàbá àwọn yìí wà lọ àbí jì ta ẹ̀yìn ní kọ̀rọ̀ ní wọn àgbàdo àwọn ọmọ ah mo gbọ́ ọ̀rọ̀ burúkú ti ń bẹ lọ́ra ọmọ ni ọmọ mo ń tẹ́kì ìfipín ní sí níbi yìí o nineteen ninety six orí ọlọ́run dára máa ní gbogbo orúkẹ dára máa ní àwọn òdò bíi bẹ́ẹ̀ ní ṣe lọ́nà àwọn òdò bíi bẹ́ẹ̀ ní ṣe lọ́nà so tíyẹn bá gbọ́ yé àgbọ́yé tó fi gbọ́dọ̀ gbọ́yé nù ẹni tó wà ní ìwà ìdíbàdàn tàbí wà ní owó èyí kọ́ wá padà pàmà nọ́ọ̀sì jù bẹ́ẹ̀ ni gbogbo àwọn ìlú yẹn táwọn òní jáwé wẹ̀ láì dé lọ́ọ̀ má jáwé wẹ̀ láì dé.